kí n káàbọ̀ sí àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá adíje dupò gómìnà fún ìpínlẹ̀ Èkó lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party jandor ló ti ṣíṣọ lójú eégún wípé òun ló ń lé adíje dupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú labour party ìyẹn gbadebo road Vivio jáde kúrò lábẹ́ òun gẹ́gẹ́ bí adíje dupò tí wọ́n sì mú wá gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ igbákejì òun wípé èyí ló fà á tó fi kúrò nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party lọ sínú ẹgbẹ́ labour party ó tẹ̀síwájú wípé bàbá ìsàlẹ̀ fẹ́ fà á lé òun lórí láti jẹ́ igbákejì òun ṣùgbọ́n òun kọ̀ ó sọ eléyìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú pẹ̀lú gbajúgbajà orí ayélujára àti agbóhùnsáfẹ́fẹ́ Daddy Freeze ẹ díẹ̀ nínú ẹ̀. After picking the ticket, somebody who is our leader in PDP came up to say, okay, there is this boy, Gbadebo Rusvival, is a son of my friend. I want him to be your deputy. I was like, no. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, àwọn ìlú mọ̀ọ́ká akọrin ẹ̀mí àwọn ọ̀dọ́mọdébìnrin ni Glorious Twins. Àwọn ni wọ́n ti ń fi ìtàkùn ayélujára wọn ṣàlàyé wípé àwọn ti ń po orin tuntun kan pọ̀ tí wọ́n pè ní ọmọọba ni mí fọ̀nà fídíò bí iṣẹ́ ọ̀hún ti ń lọ nínú ilé ìponipọ̀. Ó ní wọ́n fi sórí ìtàkùn ayélujára tí wọ́n ti ń sọ fún àwọn olólùfẹ́ wọn wípé ẹ máa retí orin tuntun láti ọ̀dọ̀ àwa ìbejì Glorious Twins. Ẹ wo díẹ̀ níbẹ̀. Òní ọtún mi wò wò wòmí ọtún mi wò ọmọ bá nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣọ́nù Dr Smile ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kí kú oríire ọjọ́ ìbí rẹ̀ lórí ìtàkùn ayélujára bí ó ti fi àwòrán tó rẹwà sórí ìtàkùn ayélujára náà àjá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ní tẹlifíṣàn Orísun sọ wípé àṣèyí ṣàmọ́dún ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ayé ayé ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ lórí ayélujára bí wọ́n ti rí ìlú mọ̀ọ́ká òṣèré Efe Irele tí ó kọ ọ̀rọ̀ láti ṣe àtìlẹ́yìn fún òw Sanwó-Olú tí ó jẹ́ adíjedupò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party láti ṣojú fún ẹkùn Sùúrùlérè ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ láti tako Desmond Elliot tí ó jẹ́ akẹgbẹ́ rẹ̀ ṣáájú ó ní Ìrẹ̀lẹ̀ ti lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ láti gbé oríyìn tó lọ́rìn fún adíjedupò lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Desmond Elliot tó sì sọ wípé iṣẹ́ takuntakun ló ń ṣe gbàrà tí àwọn ènìyàn tún rí ohun tó kọ nípa Òwòrù òun ni wọ́n wá pariwo wípé àì yé o. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà Timi Dakolo òun ló ti sọ èrò ọkàn rẹ̀ jáde wípé gbogbo àwọn ẹlẹ́tọ́ ènìyàn máa rò wípé àwọn ń tàn ẹni láìmọ̀ wípé wọ́n ń tan ara wọn jáde kúrò nínú ayé rẹ ni. Timi Dakolo ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn níyànjú bí wọ́n bá ń dojúkọ àwọn nǹkan tó dàbí ìjákulẹ̀ àti ẹ̀tàn láti ọ̀dọ̀ àwọn ènìyàn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún pẹ̀lú bí ọ̀rọ̀ Ikechukwu Praska tí gbogbo ènìyàn mọ̀ sí Cubana Chief ti ń lọ lórí ìtàkùn ayélujára lórí ọ̀rọ̀ ọlọ́mọdé síbẹ̀ ọkùnrin yìí ṣe fọ́nrán fídíò ní kòpẹ́kòpẹ́ yìí tó sì ń kéde tó ń ti ìpolongo ìbò fún gómìnà ìpínlẹ̀ Èkó Sanwó-Olú lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress bí a kò bá sì gbàgbé wípé nílọ́lọ́ yìí ni ọ̀rọ̀ Cubana Cypriot gba gbogbo orí ìtàkùn ayélujára kan níbi tí ọmọ orílẹ̀-èdè Kẹ́ńyà kan ti sọ wípé ó fóun lóyún òun sì ti bímọ kò sì gba ọmọ náà lọ́wọ́ òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin òṣèrébìnrin Halima òun ló ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olúwa àti lọ́wọ́ àwọn ọ̀rẹ́ òtítọ́ tí wọ́n béèrè rẹ̀ lásìkò ìdúbólẹ̀ àìsàn ọlọ́jọ́ pípẹ́ eléyìí tó ṣe é bí a kò bá sì gbàgbé wípé ọ̀rọ̀ ọmọbìnrin yìí ló gba orí ìtàkùn ayélujára kan nípa ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àlùfáà apostu Suleiman kó tó di wípé ó bẹ̀rẹ̀ sí ní ṣe àárẹ̀ ní báyìí ó ní ara òun ti yá ó sì ń fi ìmọrírì rẹ̀ hàn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n dúró tì í ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ẹ yé fi mí ṣe ẹlẹ́yà nípa bí ẹlẹ́dàá ti dá mi ẹni tó sọ̀rọ̀ yìí ni gbajúgbajà Destiny Etiko wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa ń fi bí ẹlẹ́dàá ti dáhùn pàápàá wàrà tí olódùmarè gbé sí igbá àyà òun máa fi òun ṣe yẹ̀yẹ́ bóyá ó ti tóbi jù ni tàbí kò dáa bí olúwa ti dáa ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n máa ń bu ẹnu àtẹ́lu bí olódùmarè ti dá òun wípé ẹ yéé ṣe bẹ́ẹ̀ mọ́ o èmi kọ́ ni mo dára mi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlú mọ̀ọ́ká orí ayélujára Mandikis tí ó tún máa ń pe ara rẹ̀ ní ààrẹ àwọn onínàbì ló ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí ayélujára wípé ẹ gba òun o òun ò ní ọ̀rẹ́kùnrin tí ó fẹ́ fẹ́ òun ó sọ wípé iṣẹ́ lásán lòun máa ń ṣe lórí ayélujára wípé gbogbo ọ̀rọ̀ ẹnu òun ibẹ̀ ló mọ̀ òun ò kì í ṣe oníṣìná bẹ́ẹ̀ lòun ò kì í ṣe ọmọ burúkú wípé òun kàn ń ṣe eléyìí láti fi pawó àti láti mú inú ara òun tó ń ti àwọn olólùfẹ́ òun dùn ní ṣùgbọ́n ó ti fẹ́ máa fọ àkóbá báyìí nítorí nítorí wípé òun kò ní ọ̀rẹ́kùnrin ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbogbo ayélujára ló mì tìtì bí àkórí àwọn orin tuntun eléyìí tó jẹ́ ayédèrú orin Davido ti gbòde kan eléyìí tí olùlò ìtàkùn ayélujára kan tó pera rẹ̀ ní Blacky yóò fi síta tí ó sì jẹ́ èyí tó tò lẹ́sẹẹsẹ wípé bí Davido ti gbé orin tuntun jáde rèé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní kó jẹ wìtìwìtì ṣùgbọ́n tó jẹ́ wípé ayédèrú ni nílé ilé ètò kọ́ síbẹ̀ wípé Angelique Kidjo Wizkid àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni Davido lò nínú orin náà ṣùgbọ́n ṣùgbọ́n ayédèrú òtún bá ń tẹ́ni bí a kò bá sì gbàgbé wípé nílọ́lọ́ yìí ni Davido táwọn olólùfẹ́ rẹ̀ ti ń ṣàárò iṣẹ́ rẹ̀ nínú iṣẹ́ amúlùdùn pa àwọn fọ́nrán fídíò rẹ̀ eléyìí tó ti fi sórí ìtàkùn ayélujára Instagram rẹ̀ nílọ́lọ́ yìí tó sì sọ gbogbo rẹ̀ di ẹyọ mẹ́ta péré ní báyìí wọ́n ti sọ wípé àwọn orin tí wọ́n tò lẹ́sẹẹsẹ bọ́ síta lórí ayélujára kì í ṣe òtítọ́ o irọ́ gbáà ni